QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. QHTV ah, láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ilé iṣẹ́ kan ń bẹ tó lálùbáríkà o. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ẹgbẹ́ polo ọjà àyínwá sílẹ̀ iṣẹ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ìròyìn lẹ́fọ̀. síbi láyé fẹ́ máa gbọ́ o. orin agbódùnmù tó yẹ ti ń gbèsè. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn eré ìdárayá ó ń bẹ̀ lọ. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbígbẹ́ ṣe. QHTV Accra and beyond. tó ǹjẹ́ bó ṣe jẹ́ òun náà nìyẹn o iléeṣẹ́ QHTV tá a wà ní Accra ní orílẹ̀-èdè Ghana àmàmà tó gbédé bá a ṣe ń gbédé àtúgbé bẹ̀bẹ̀ dé bá a ṣe ń gbédé o àgbé wa bá a ṣe máa ń gbé wa ǹjẹ́ ló kọ́ mi àti gbogbo àwọn ìgbìmọ̀ iléeṣẹ́ QH radio tá a wà ní Accra ní orílẹ̀-èdè Ghana ló kọ́ Àwọn ìgbìmọ̀ ẹlẹ́nu méjì tí àjọ máa ń yanjú àwọn ọ̀rọ̀ míì tó bá ta kókó nínú ilé agodo mò ń sọ̀rọ̀ nípa Bímbọ́ Lágbájú ayé kan global kan àti DJ Babs J ẹ rí i pé tí a bá ti gbá ọ̀rọ̀ mú àgàgà àwọn ilé ìta bá rí kó ta kókó dandan ni pé kájọ ágìrò ẹ̀ láàrin ara wa torí pé ńgbà míì náà wà tí pé nílé ẹjọ́ tẹ bá rí àwọn agbẹjọ́rò méjì tí wọ́n bá jọ pàdé ara wọn nílé ẹjọ́ kì í ṣe pé wọ́n lọ ṣe nílé ẹjọ́ o òǹkálùkù ò wá láti bára wọn ágíù lórí ọ̀rọ̀ ṣùgbọ́n ìyẹn ò sọ pé bóyá ọ̀tá ni wọ́n ìyẹn ò sọ pé gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa kò sọ pé bóyá ọ̀tá wa lè jẹ́ àmọ́ níbi tí kò bá ti sí jà àbí nǹkan kan wọ́n ní láti máa jiyàn ẹ̀kẹ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀rọ̀ tó bá ṣe kókó àbí tó bá ta kókó á gbé wá ó wá lè jẹ́ pé ojú tẹ́nìkan fi rí ó lè yàtọ̀ sí tẹlòmíì láfi máa sọ pọ́nrọ̀ lé ayé tó bá kọjú sẹ́nìkan á kọ̀yìn síbòmí gẹ́gẹ́ bí ìlú gangan ni bó ṣe rí gangan nìyẹn ilé ìtagbé wa ló yìí ọ̀rọ̀ ààrẹ Gani Adams pẹ̀lú olóyè Sunday Igboho òun la gbé wa ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ bá gbàgbé ọjọ́ ti pẹ́ ọ̀nà ti jìn látìgbà tí olóyè Sunday Igboho ti wà lẹ́nu struggle pé. Pe báwo lọ̀rọ̀ Yorùbá ṣe máa dá dúró báwo nílẹ̀ Yorùbá ṣe máa gbà láfíà báwo ni ìjìnrere ṣe máa rí gbogbo ìgbà náà lọ́nà làwọn èèyàn ti ń ta wọ́n lólobó pé à ó yẹ kí Gani Adams àti Sunday Igboho ó yẹ kán méjèèjì kí wọ́n jọ tíìmù papọ̀ ni torí pé nǹkan tí àwọn méjèèjì bá jọ tán bá dìjọ wò wọ́n ní gígùn ni yóò gùn ìdí nìyẹn táwọn èèyàn fi ròǹgbà yẹn lọ́hùn pé kí ló lè dùn tó kí Gani Adams àti Sunday Igboho kán méjèèjì ọjọ́ team up kájọ team up gẹ́gẹ́ bíi pé àìjọrin ejò tí wọ́n sọ pé máa ń jọmọ ejò ń yà ṣe mọ̀ pé tí o ká bá síwájú tí ṣèbí bá tẹ̀lé tí paramọ́lẹ̀ náà fọ́lò ọkàn tó fẹ́ tó fẹ́ bá wọn fà á ìdí nìyẹn ṣùgbọ́n nígbà táwa gbọ́ àwọn ọ̀rọ̀ kan ṣe mọ̀ pé gbígbọ́ làwa máa ń gbọ́ fífi ìdí ẹ̀ múlẹ̀ ọ wà lọ́wọ́ ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa àwa náà dẹ̀ rí gẹ́gẹ́ bí oníròyìn tá a bá ti gbọ́ àní sọ ohun tójú wa ò tó kàkàká sọ ohun tójú wa ò tó á discuss láàrin ara wa kálukú ọjọ́ fojú ọ̀tún wò ó tòsí náà fojú ti èyí rẹ̀ wò ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀rọ̀ olóyè Sunday àti eh, ààrẹ Gani Adams ìyẹn ààrẹ ọ̀nà kakanfò gbogbo ilẹ̀ Yorùbá ó làgbédé ẹ jẹ́ kí àwọn àlejò mi ẹ jẹ́ kí n kẹlẹ̀ mọ̀ wọ́n ti dé sórí ètò tó eh, ayé bàbọ̀ àmàkù dédé àsìkò yìí. àsìkò nìyẹn eh, olóòtú. a kú ètò eh, ìtẹ̀síjú òde tá a ṣe. ètò ní ẹja rí aláàjì. ètò ọ̀nà tí kúnbá wa tó rèé bàjẹ́. àmì àmì àdéhà. ẹ díje wàá yóò wá ní ọ ah, ah, ah, wà lẹ́gbẹ̀ẹ́ yìí wà lẹ́yìn ẹ̀yìn ìbejì méjì orí ètò. ọlọ́jà nù wá ọlọ́ọ̀bá ọlọ́jú èní á túbọ̀ dúró tì wá ẹ̀yin ni ìgbìmọ̀ ẹlẹ́nu méjì torí pé ẹnu kọ̀ọ̀kan ló ń kálukú ní kápẹ́ ẹnu méjì méjì lẹ́ni ni á pè ní gbìmọ̀ ẹlẹ́nu mẹ́rin. ẹnu yẹn lè kó lónìí ó dẹ̀ lè dàrú lọ́la <laughs> bí gbìmọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn. ni pé ó lè kó lẹ́nìí. ó dẹ̀ lè dàrú. kó di lọ́la kó dàrú. ó lè mọ́tọ́ la ó lè jẹ́ kílẹ̀ tó ṣe <laughs> tó àwọn ọ̀rọ̀ kan tá a gbọ́ ń gbòòrò hmm òun la ní kádógbọ́n yèrè wò tá a dẹ̀ mọ̀ pé e, orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ilé asòfin tiwọn orílẹ̀-èdè ghana wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin tiwọn àwa náà a ní ìgbìmọ̀ tiwa tó jẹ́ pé tá a bá gbọ́rọ̀ tó ń lọ a discuss ní àsìkò gbà kan a máa ń gbọ́ pé nǹkan bíi rivalry ó fẹ́ wà láàrin ààrẹ Gani Adams àtolóyè Sunday Igboho ṣẹ̀dẹ̀ pé táwọn èèyàn bá ti nífẹ̀ẹ́ èèyàn kò sorúkọ tí wọ́n lè poni tóun bí mo ṣe wà yìí àwọn èèyàn lè sọ pé mo lè na Mike Tyson táwọn èèyàn bá nífẹ̀ẹ́ mi. àwọn tó bá jó lóòótọ́ wọn á sọ fún mi pé ẹ ẹ mọ tankọdri sọ̀rọ̀sọ̀rọ̀ mọ ni kì í mọ̀ sí bọ́ksà ṣùgbọ́n àwọn tó wáyé pé wọ́n nífẹ̀ẹ́ mi tán wọ́n lè rò pé irọ́ ni kọ́dri gan lè na Mike Tyson yàrá ṣé ẹ torí pé kàn máa ṣe pé kinní ní gbogbo ìgbà yẹn àwọn èèyàn bóyá ká sọ pé èèyàn ló fẹ́ dàrin wọn rú ni o ọ̀pọ̀lọpọ̀ wa ní ọ̀yá Sunday Igboho ó lè ó lágbára ju gari Adams lọ àwọn tí Gani Adams náà sọ pé Gani Adams lágbára ju Sunday Igboho lọ ní gbogbo ìgbà tí wọ́n kọ́kọ́ ń fa ọ̀rọ̀ tó dàbí ìgbà tí rivalry fẹ́ wà láàrin wọn ojú wo lẹ kọ́kọ́ fi wo bí wọ́n ṣe gbà fúnra wọn gbà kan ojú wo lẹ kọ́kọ́ fi wò yẹn kó tó di wá sórí ilé ìtàgbé wa ń sìn tó gbọ́ pé àjọṣepọ̀ tó dánmọ́rán ti wà láàrin wọn bọ̀ tíbẹ̀ ẹ̀kọ́ là ló ń sìn lásìkò ìgbà tí wọ́n gbà fúnra wọn ayébọ̀bọ̀ yìí jẹ̀bẹ̀rẹ̀ látàpá ọ̀dọ̀ tí ojú wo lẹ fi rí gbígbà tí wọ́n gbà fúnra wọn lásìkò ìgbà náà tó jẹ́ pé ààrẹ Gani Adams rò pé Ìgbòho ọ̀gbà fún mi Ìgbòho náà sọ pé ìbẹ̀rù èèyàn pé ẹ mọ̀ ẹ ti kò sẹ́yìn tí yóò mọ̀ nígbà yẹn náà ó ti yé yín. ẹ ṣe olóòtú ẹbí tí bàtà kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ni ọ̀rọ̀ rivalry tẹ kọ́kọ́ mú jáde yìí rivalry rivalry kí ni rivalry rivalry láàrin ta ni láàrin Sunday mm. Igboho sí bàbá wa Gani Adams mm. mm. ṣé wọ́n jọ ń jẹun abọ́ kan náà ni àbí wọ́n jọ ń rìn lọ́nà kan náà iṣẹ́ tó kálukú wọn tán gbé dání iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó kẹjẹ nígbà tí ọ̀rọ̀ Yorùbá nation dé níṣẹ́ àwọn méjèèjì papọ̀ tábàwò bàbá wa Gani Adams kó tó tiẹ̀ di pé wọ́n tiẹ̀ jẹ́ ààrẹ ọ̀nà kakanfò àti mọ̀ wọ́n ti pẹ́ pé ẹ̀ tó ń jà fún ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ni kó tó di pé ọ̀rọ̀ Yorùbá nation tí ó tiẹ̀ kọ́kọ́ jáde ok torí àwọn ni olórí àwọn OPC àdèmọ́ṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe ní gbogbo ìgbà yẹn ike gbogbo àwọn tó bá jẹ́ bíi ìwà ọ̀daràn gbogbo àwọn tó bá di pé wọ́n ń ṣe ìwà tó yí bíi ká pànìyàn ká ṣe gbá ká ṣàwò iṣẹ́ tí àwọn iṣẹ́ àwọn OPC gan ṣe nígbà yẹn ojúṣe tí ọlọ́pàá ìlú gan ṣe lọ ojúṣe tí àwọn agbófinró gan tí wọ́n ń ṣe lọ ìyẹn ní ti Ìbà Gani Adams mm. láti mọ̀ wọn láti gbà yẹn títí títí di àkókò yìí iṣẹ́ tí wọ́n dẹ̀ ń ṣe láti gbà yẹn náà olómú wọn tó fi di pé wọ́n fún wọn ní ọ̀nà oyè ààrẹ ọ̀nà kakanfò torí pé iṣẹ́ takuntakun ti ń ṣe látẹ̀yìnwá kí wọ́n ní pé ọ̀rọ̀ rival tí ó wá bẹ̀rẹ̀ láàrin Ìbà Gani Adams àti olóyè Sunday Igboho ni wípé nígbà tí olóyè Sunday Igboho tí wọ́n bẹ̀rẹ̀ Yorùbá agitator ǹjẹ́ ṣé wọ́n tiẹ̀ kọ́kọ́ tẹ ikọ̀ ṣẹ̀tẹ̀ kọ́kọ́ lọ tẹ kọ bàbá létí Ìbà Gani Adams pé ah ẹ jẹ́ ká lọ bá baba Gani Adams o. ẹ ẹ má bínú bíi tẹ bọ́rọ̀ dé yẹn mo like àwọn pọ́ìntì kan tẹ mọ́ fàyọ pé ẹ̀yin máa ń rí i pé kéèyàn tó gbègbèsè kan ó yẹ kéèyàn tọ̀ àwọn kan lọ. ó yẹ kéèyàn tọ̀ àwọn kan lọ. ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. torí pé a máa sọ pé ẹ ẹ ẹ ta balaba ní baba. àmọ́ mo wá rí i pé ọjọ́ kan bẹ tí olóyè Sunday Igboho ń lọ nílùú Ìbàdàn wọ́n bọ̀ wọ́n ṣe kóńtó gèètì Ìbàdàn àwa gbọ́ pé àwọn DSS. Bẹ́ẹ̀ wọ́n dá wọn lọ́nà lójú ọ̀nà express ìbàdàn yẹn wọ́n dẹ̀ sọ pé ọ̀dọ̀ Arigade Adams ni wọ́n lọ lọ́jọ́ tá à ń sọ yìí bọ̀ létà létà náà a padà gbọ́ pé wọ́n lọ so bí ọ̀rọ̀ tẹ béèrè pé ǹjẹ́ wọ́n lọ wọ́n lọ ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n tún lọ náà a tún rí i pé kíní ọ̀hún ò lọ déédéé. ẹ ṣe wà láàjì ǹjẹ́ ńgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá Nation pé àwọn Yorùbá agitator ńgbà tó fẹ́ bẹ̀rẹ̀ ṣé gbà yẹn ni wọ́n kọ́kọ́ lọ rí Ìbà Gani Adams irọ́ irọ́ àwọn ah. ti rò pé bí mo ṣe gbọ́ngbà yẹn ni pé eh, olóyè Sunday Igboho àwọn ti believe pé bọ́n ṣe wà lórí social media wọ́n rò pé tá a bá ti sọ̀rọ̀ everybody máa gbọ́. torí bọ́ọ̀rọ̀ ṣe ń lọ nígbà ọ̀rọ̀ ti ń di pé ti ń lọ gan nígbà kó tó di pé ẹ̀ eh, bàbá wa Sunday Igboho kó tó di pé wọ́n lọ bá bàbá wa Gani Adams nígbà hmm. yẹn nígbà tó dẹ̀ lọ bá wọn ọ̀rọ̀ ti ń di pé eh, Yorùbá Nation àwa ẹ eh, no going back àwa ti bẹ̀rẹ̀ Yorùbá nation táwa dẹ̀ mọ̀ pé èyí tí wọ́n ṣe ń gbà yẹn ó kú díẹ̀ káàtó tí wọ́n fi lọ bàbá wa Gani Adams létí torí Yorùbá mọ̀ pé ẹ̀ ń ta bálábà ní bàbá kí ló dé tí ẹ̀ fi lọ bàbá ẹ̀ eh, Gani Adams létí kí ẹ̀ tó gbégbèsè pé ẹ ti bẹ̀rẹ̀ Yorùbá nation. Ah, ọ̀pọ̀lọpọ̀ ntọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá sọ ni pé eh, bóyá àrẹ Gani Adams wọ́n ní bóyá wọn ṣetán láti jàǹgbà yẹn ṣùgbọ́n dùn ààrẹ náà pé ààrẹ gan náà dúró ni pé irú tó yẹ olóyè Sunday Igboho padà ṣe torí olóyè Sunday padà lọ bá ààrẹ ńlé so irú ẹ̀ náà làárẹ̀ ń retí pé wọ́n rí kólóyè wá o ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí náà tí wọ́n lọ. ká má dẹ̀ ṣègbè pé lẹ́yìn ọ̀rẹ́ yìí tí wọ́n lọ. ṣùgbọ́n kẹ́ ẹ bá gbàgbé pé olóyè Sunday Igboho ètò ṣe wọ́n gangan tá a gbọ́ à ń gbọ́ náà nínú social media wọ́n ní inú àwọn ò dùn pé gbogbo wàhálà ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí àwọn rí i pé ó yẹ káwọn alágbára kan ti dìde ṣùgbọ́n wọn dìde bá a ṣe wò nìyẹn pé àwọn gbọ́dọ̀ jẹ́ kán mọ̀ pé Ìgbòho ló ń sọ̀rọ̀. ká má jẹ ká má gbàgbé pé tí tí má gbọ́rọ̀ kan kalẹ̀ ojú tí hmm. Alhaji Quadri tẹ́ fi wo ọ̀rọ̀ tí mo gbé kalẹ̀. bẹ́ẹ̀ ni personally. yóò yàtọ̀ sí ojú tí DJ Babs yóò fi wò ó. bí ọ̀rọ̀ yẹn ṣe rí náà nìyẹn pé ah olóyè Sunday Igboho ọ̀rọ̀ tó gbé kalẹ̀ ọ̀rọ̀ gidi ni. ọ̀rọ̀ gidi ni ọ̀nà tí wọ́n gbé gbà ni wọ́n gbé gbà ọ̀nà tó yẹ kán gbé gbà. torí pé fẹ́ gbogbo Yorùbá torí fẹ́ gbogbo Yorùbá ni wọ́n ń jà fún tí wọ́n jáde fún. àwọn kan sì wà tó jẹ́ bíi bàbá hmm. tẹ̀lé lọ gbọ́rọ̀ ìbá pé níta fẹ́ ṣeré o báwo ká ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìtàn àwa náà dẹ̀ rí bàbá Sunday Igboho bú pé wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tán bó ṣe káwọn náà lára ara ló ta wọ́n pé àwọn ọmọ ilẹ̀ wa ni wọ́n ń pa lọ yìí. sáàmù àwòrán bí sáàmù àwòrán ni àwọn tẹ̀lé sí sọ pé wọ́n sọ̀rọ̀ yìí èyí tí mọ́pa tí wọ́n ń kó bẹ́ẹ̀ hmm. tó sọ pé ẹ̀yin fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá Nation. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Hmm, so hmm. ibẹ̀ yẹn ni ká mọ̀ gbà ó bọ̀ pé à tábà sọ pé ibà Gani adam bóyá wọn sọ̀rọ̀ ó ti nípa táwọn náà ń kó ká má ṣe gbàgbé pé ńgbà tí bàbá tán lọ bá wọn Mm. ọ̀rọ̀ di ọ̀rọ̀ èdè àyèdè tó ní pé àwọn ọmọlẹ́yìn bàbá wa ìbá Gani Adams àtàwọn ọmọlẹ́yìn Sunday Igboho bẹ́ẹ̀ni tán fọ̀rọ̀ takora wọn ó ti di pọ́tì ẹ̀ tí fẹ́ máa bára wọn jà ó ti bára wọn jà bẹ́ẹ̀ni ìyẹn ni pé bọ́rọ̀ ṣe ló wọ́n ń wò pé bóyá bàbá wa Sunday Igboho kò tẹríba fún ibà Gani Adams. bẹ́ẹ̀ o tọfẹ ẹta balaba ni baba. o kálukú ti fẹ́ máa rò pé. o kálukú ti fẹ́ máa ní faction. faction pé Sunday Igboho lè tẹríba fún ààrẹ àwọn ìwà ah, ah, ẹ mọ bọ pé ààrẹ Gani Adams. àgbàmọ ẹ rí pé gbogbo àwọn Yorùbá tó wà lágbàáyé gan wọ́n ti ń bú ààrẹ Gani Adams. wọ́n ti ń bú ààrẹ Gani Adams sí pé wọ́n ní pé bàbá wa abẹ́ PDP náà wà lábẹ́ baba ààrẹ àná. bẹ́ẹ̀ ni pé wọ́n rówó ipe wọ́n rówó lábẹ́ wọ́n ní rówó lábẹ́ Goodluck Jonathan that is why tí wọ́n ṣe lè sọ̀rọ̀ nípa Yorùbá nation. but tabatu wọlá pàbó bẹ́ẹ̀ sọ pé tabalulu gangan hmm, ibi tó kọjú sẹ́nìkan ìlọkọ ìsẹ́lómi báyìí ni. nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá Yorùbá nation Yorùbá agitator ṣé wọ́n lọ bá Ìbà Gani Adams lé wọ́n jọ lọ jókòó pé torí ká má ṣe gbàgbé pé kájọ ṣe bá Gani Adams wọ́n sọ̀rọ̀ jáde ńgbà yẹn pé wọ́n fi kankan lo àwọn tí bàbá wa Sunday Igboho sọ pé ibà Gani Adams wọ́n ṣetán láti sọpọ́tì Yorùbá Nation nítorí pé wọ́n ń jẹ lábẹ́ PDP àti ààrẹ àná Goodluck hmm. Jonathan. tó ẹ̀yin yẹn wa ẹ rí i pé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ tó bá kọjú sẹ́nìkan yóò kọ̀yìn sẹ́lómi ọpẹ́ tá a dá lọ́wọ́ Ọlọ́run ni pé àwọn ìròyìn tá à ń gbọ́ tó ń tẹ̀ wá lọ́wọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni pé àjọṣepọ̀ tó dán mọ́rán wọn ló ti wà láàrin ààrẹ Gani Adams àtòlóyè Sunday Igboho a sì ń bọ̀ nbẹ̀ DJ Babs J tabaníkà lásìkò ìgbà tí ààrẹ ò fa olóyè Sunday Igboho mọ́ra tó olóyè fa ààrẹ Gani Adams mọ́ra ojú wo lẹ lè fi wo irú rivalry tó ń wáyé ń gbà yẹn a sì ń bọ̀ lórí tàjọṣepọ̀ tó dánmọ́rán o a sì ń bọ̀ lórí yẹn o. Um, ẹ kúrọ̀lẹ́ gbogbo etí tó ń wọ wa gbogbo ojú tó ń wọ. ẹ màmá ṣe ń wo orúkọ mi ni DJ Babs J. <laughs> gbogbo èèyàn ti mọ̀ bí orúkọ mi ni DJ Babs J o. n tèmi rí nígbà yẹn ni pé kì í ṣe pé bóyá èdè àìyedè kan lọ títí n tó ń ṣẹlẹ̀ láàrin alágbára méjì nílẹ̀ Yorùbá òun ló kọ̀ntínú lójú tèmi fi wò. ètò ń ṣẹlẹ̀ láàrin alágbára méjì nílẹ̀ Yorùbá ok. èyí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé tabaníkà wo ìtọ̀sẹ̀ yẹn bọ̀ tẹ bá gbọ́n pé alágbára kan wà níbì kan tálágbára míì wá fẹ́ dìde alágbára tó ti kọ́kọ́ wà yẹn ó máa feel somehow kò ní fẹ́ kí alágbára tó ń bọ̀ tó fẹ́ dìde yẹn kó dìde. ok ok ok ok ẹdun ah, ah, ọ̀tọ̀ ọmọ lójú tẹ tó fi ń gbé kínní ìbọn bíi ti ayé sọ lẹ́ẹ̀kan pé ojú kálukú mọ́ yàtọ̀. àmọ́ mistake tèmi kọ́ rí tó ṣẹlẹ̀ láàrin yẹn náà ojú pé àìbọ̀wọ̀ fágbà hmm. àìbọ̀wọ̀ fágbà bẹ̀ náà ni pé olóyè Sunday Igboho hmm. wọn kò kù láàrin kan àmọ́ inú fùfù tí bàbá ní náà ló jẹ́ káwọn náà ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n fẹ́ wọ́n bìlífù pé ó yẹ kí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò kó ti dìde àwọn ló yẹ kó síwájú etí wọ́n sọ náà nìyẹn pé at least. Eh, àmọ́ eh, ààrẹ ọ̀nà kakanfò dìde ó wá mú olóyè Sunday Igboho dìde ń pé. ipa táwọn èèyàn tó ń pa àwọn èèyàn wa ti pọ̀ jù. àárín yẹn nígbà tí baba Sunday Igboho tọ́dẹ̀ dìde wọ́n dẹ̀ wò pé èèyàn kan ti dìde kò mm. fi kankan tó mi létí mm. jẹ́ àmàbobi tó máa ṣe. ẹni tó dẹ̀ dìde wò pé ńgbà tẹ́yìn ò dìde lèmi ṣe dìde ṣó ti yé yín láàrin yẹn. Mm. ẹni tí Ìbà Gani Adams dẹ̀ ṣe láàrin yẹn ni pé ó wá yẹ kí wọ́n dìde pé kó sọ̀pọ́tì Sunday Igboho. Mm. bọ̀ àwọn wò pé kò fi ba ẹ like kò bọ̀wọ̀ fáwọn. àwọn retí pé kó tó di pé olóyè dìde rárá rárá ẹ kó wá bá wọn olóyè dẹ̀ rò pé ah ọyẹ kẹyìn gan ti dìde ẹ yípo ti yín gan ni ìgbà tẹ́lẹ̀ ti dìde àwa rò pé ká máa bá yín ṣiṣẹ́ lọ náà. ká máa bá yín ṣiṣẹ́ yẹn lọ. Hmm. àmọ́ ibà Gani Adams o wọn wọn àwọn fúnra wọn wọn wò pé ìtọ̀nà tó yẹ kí olóyè Sunday Igboho gbà kọ́ lọ́gbà yẹn. ok ok àmọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ibà hmm. eh, Gani Adams wọ́n fọ̀rọ̀ síkùn. Si wọ́n ń wo ibi tí Sunday Igboho tó máa bá dé. Hmm, hmm. kó tó wá di pé wọ́n padà lọ bára wọn gbà yẹn nígbà yẹn ṣùgbọ́n bá tún ṣe bára wọn náà tó rí pé síbẹ̀. ẹ ó máa wá bẹ́ẹ̀ nítorí pé. foundation yẹn bí gbàtẹ́ yẹn ò wú kí nìyẹn dáadáa láti rè ayé bọ̀ so ti yẹ yín so ó wá ń dá ọ̀rọ̀ lé torí ó ti fẹ́ máa dá fọ́nṣọ̀n méjì ilẹ̀ lóòótọ́ pé hmm. àwọn kan ti wá wò pé ikú kan lágbára jù kan lọ. ibi tí mò ń lọ nù ibi mò ń lọ tí mò ń lọ nù wọ́n ti wá máa rí i pé ah síbẹ̀ níbẹ̀ ló lágbára yìí. ṣọba wò kò da faction méjì nìkan lẹ̀ faction mẹ́ta lẹ̀. mẹ́ta mẹ́ta ló da lẹ̀. ẹ tó sáwò. nígbà táwọn yorùbá agitator tọ́nà fẹ́ wá ṣe rálẹ̀ nígbà yẹn. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. àwọn ibà ganadas àtàwọn pèsè dúró pé àwọn ò ní fún wọn láàyè lẹ́kọ̀ọ́. Eh. ok wàá. àwọn bàbá wa MC Olúọmọ àwọn àwọn olóṣèlú àwọn náà dúró pé àwọn ò ní fún wọn láyè lẹ́kọ̀ọ́ Ah, ó di méjì. ó ti di mẹ́ta. inú ah, eh. yorùbá nation dẹ̀ ń bọ̀. àwọn náà dẹ̀ ń bọ̀ ó di mẹ́ta. ó di fashion mẹ́ta. ó di fashion mẹ́ta ń gbà yẹn. àìjọ ni ejò tá a dẹ̀ ń sọ yẹn. Eh, eh. ká ní pé yín tí mo fi ní pé mistake tó wáyé láti ilẹ̀ ni pé ká ní pé olóyè Sunday Igboho wọ́n ti hmm. lọ bá Ìbà Gani Adams láti ilẹ̀ pé bàbá. báwo la ṣe fẹ́ ṣe kínní. báwo ni ká ṣe ṣe kínní. ok ẹ̀yin ti wà níwájú èmi náà ó láwọn kankan tèmi náà ní tèmi náà gbójúlé mm. ẹ jẹ́ kájọ ṣe báyìí kájọ ṣe báyìí kájọ ṣe báyìí kò ní sí ìkùnsínú rárá. Mm, mm. pé bóyá n tó fa gbogbo gbọ́n mi sí omi òtún yẹn tó dẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a bá wò ó kì í ṣe nǹkan tó dùn mọ́ nínú ní ká gbọ́ pé alágbára méjì alágbára méjì freedom freedom fighter méjì àwọn tó dẹ̀ tá a bá dẹ̀ ní awolẹ̀ Yorùbá ǹjẹ́ àwọn méjì tó ló kọ́ dáadáa ńlẹ̀ yorùbá lẹ́yìn ààrẹ olóyè Sunday Igboho wọn yòókù wa kàn ń gbọ́ ni. àtẹ̀tí ìgbòrúkọ kankan hmm. ṣùgbọ́n àmọ́ pé alágbára lè wà o àwọn yẹn wà tá a ti gbòrúkọ wọn. tọ́wọ́ rẹpẹtẹ kódà ẹlòmíín wà nínú oko kan tó jẹ́ pé hmm. kódà ó lè burú ju ààrẹ lọ bẹ́ẹ̀ni ó lè burú ju olóyè Sunday Igboho lọ ṣùgbọ́n ó wà níbi àti mọ́ẹ́mọ́ ló kàn jẹ́ níbi kan ti pé náà o káwá padà wá sórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ currently báyìí nígbà tẹ wá gbọ́ mo rò pé bébè ṣe gbọ́ lẹ́yìn náà ṣe gbọ́ tẹ wá gbọ́ pé àjọṣepọ̀ tó dán mọ́rán o ó ti wà láàrin olóyè Sunday Igboho àti ààrẹ Gani Adams <laughs> báwo ló ṣe rí lọ́kàn yín àti pé àǹfààní wo ló lè mú wá bá wa nílẹ̀ Yorùbá. <sighs> adúpẹ́ lọ́wọ́ náà adúpẹ́ adúpẹ́ olóòtú ǹjẹ́ kó bá ti jẹ́ pé irú àjọṣepọ̀ tó dán yìí náà ti jọ pinlẹ̀ láti bẹ̀rẹ̀ ni bóyá ọ̀rọ̀ Yorùbá nation tí wọ́n ṣe ń padà bọ̀ ipa àwọn fẹ́ máa tò yìí ipa àṣẹṣẹ fẹ́ máa jáde bóyá ọ̀rọ̀ Yorùbá nation kò bá ti débì kan tó jẹ́ pé inú wa ó ti dùn ọkàn wa ó ti balẹ̀ wípé àti nìkan tá a fẹ́ gbà báyìí. Hmm. tó bá jẹ́ pé wọ́n fi ìpìlẹ̀ rere ọjọ́ fi bẹ̀rẹ̀ ni torí nìsín. tí wọ́n ti tí mọ̀ bá tilẹ̀. bàbá wa Ìbà Gani Adams àti bàbá Sunday Igboho wọ́n ti jọ lẹ̀pọ̀ wọ́n ti jọ rẹ́pọ̀ báyìí. Hmm. tó jẹ́ pé hmm. nǹkan tó ṣùgbọ́n kánírù yẹn náà ti fi bẹ̀rẹ̀ nígbà hmm. yẹn ọ̀nà ò bá ti jìn báyìí nínú ọ̀rọ̀ Yorùbá ní sẹ̀ńdé nítorí pé alágbára méjì ò gbọdọ̀ dúró kámẹ́rìn kan gidi mú hmm. jáde ńbẹ̀. Hmm. alágbára méjì ò gbọdọ̀ dúró kò gbọdọ̀ dúró kámẹ́rìn kan gidi mú jáde ńbẹ̀. tí àjọṣepọ̀ tó dánmọ́rán bá wà eh, nǹkan tó dánmọ́rán yóò ti bẹ̀ jáde. nǹkan dánmọ́rán yóò ti bẹ̀ jáde kárí pé nǹkan tó fẹ́ bẹ̀rẹ̀ nísìnyí ó ti wà láti bí ọdún márùn mẹ́fà díẹ̀ sẹ́yìn ni hmm. ọ̀nà ọba ti jìn díẹ̀ ọ̀nà ọba ti jìn bẹ́ẹ̀ ni. Ah, now báwo ló ṣe wá rí lára yín. ẹ bó ṣe rí lára tèmi bí mo ṣe mọ sọ pé gbogbo wa ọmọ Yorùbá ni wá hmm. kò sẹ́ni tí kò wù ká ní òmìnira tiwa òmìnira tàdé sọ náà ni pé òní àwọn fúlàní àwọn èèyàn fúlàní òní àwọn ará nìjẹ́ wọ́n dé ilé ọ̀la àwọn nìjẹ́ ṣùgbọ́n táyé pé àwa yorùbá ara wa mọ̀ pé àwa la ní bí ilẹ̀ wa rẹ̀ ọkàn wo balẹ̀ hmm. àwọn àǹfààní tí sì tún abẹ́ náà ni pé tìrù bàbá wa ibà Gani Adams àti bàbá Sunday Igboho tó bá jọ fọwọ́sowọ́pọ̀ ìkó ìkó dánmọ́ràn torí pé bàbá wa Gani Adams wọ́n láwọn èrò tiwọn lẹ́yìn wọ́n láwọn èrò tiwọn lẹ́yìn tó jẹ́ pé tí bàbá wa Gani Adams táwọn ní rárá o rárá náà ni hmm. bàbá Sunday Igboho àwọn náà láwọn èèyàn tó tó yẹ pé tó máa ní rárá o rárá náà ni hmm. ṣùgbọ́n àtàwọn hmm. alágbára méjèèjì tó máa fẹnu tó fẹnu kù síbì kan tí wọ́n sọ tí tí àwọn ọmọ èèyàn wọn náà rí pé àwọn táwọn wò ní aṣíwájú yìí táwọn wò leader wọ́n ti fẹnu kù wọ́n ti team up ìpè kájọ ṣe yorùbá ní ṣe. táwọn méjèèjì tí a jọ tọ̀sójú kan tó hó. tẹ́jọ dúró lójú kan tó irú àwọn bàbá wa MC Olúọmọ náà táwọn náà ní faction tiwọn náà lọ́tọ̀ hmm. àwọn náà gbọ́ wọn yé pé. tó jẹ́ pé lórí ọ̀rọ̀ lẹ lórí ọ̀rọ̀ lẹ Yorùbá yìí náà ni lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí náà ni o nǹkan tó ń jà fún hmm. nǹkan tiwa náà hmm. ni o nǹkan tó ń jà fún yìí future àwọn ọmọ tiwa náà ni wọ́n ń jà fún o kálukú náà jókòó pọ̀ pé ẹja jọ ṣe kínní ṣùgbọ́n bá fẹ́ bá a kọ́ náà Yorùbá ni wá kò sí bá a ṣe lè sọ̀rọ̀ kó gún yẹn gán ara wọn lọtẹ láàrin wa a sì ra wọn lọtẹ díje bàbá lẹ́yìn ìgbà tẹ́ gbọ́ pé ààrẹ eh, Gani Adams àtolóyè Sunday Igboho tẹ́ ẹ gbọ́ pààrin wọn dánmọ́rán bó ló ṣe lára yín àti pé àǹfààní wo ló lè mú bá ilẹ̀ Yorùbá lọ́jọ́ iwájú. ẹ ṣe olóòtú mi ì ní parọ́ fún yín inú mi dùn ní tó dẹ̀ fi dùn mọ́ mi nú ni pé ẹ ti kọ́ ẹ ti parí ẹ ti ẹ ti pòwe yẹn pé àìkọ́wọ̀ọ́rìn ejò hmm. ló ń kó ìyà jẹ ọmọ ejò ká ní pé gẹ́gẹ́ bí ẹnìkejì mi ti ṣe sọ ká ní pé wọ́n ti kọ́kọ́ ṣe irú n tó wá ń ṣẹlẹ̀ yín sìn pé bóyá o ti kọ́kọ́ tó ti wà tẹ́lẹ̀ bóyá yorùbá nation báyìí àsíá yorùbá nation àti máa gbé dìde. Hmm. àmọ́ ó bà ní. kò bàjẹ́ ó bà ní kò bàjẹ́. nígbà tí wọ́n ti wá tó ti jọ pẹnu pọ̀ báyìí tó ti sọ pé àwọn ti di ẹyọ kan ẹnu àwọn ti kò. èmi kò máa rọ̀ wọ́n pé kọjọ́ kó má jẹ́ kí alàgàtà kó tún kó sí wọn láàrin mọ́. kán má jẹ́ kí alàgàtà tó kó sí wọn láàrin. bẹ́ẹ̀ni ṣé ah, ah, ah, ibi tẹ́ ń bọ̀rọ̀ lọ yé mi o ó yé mi o. nítorí pé kán fura kán má jẹ́ kí alàgàtà. kó kó sí wọn láàrin torí yorùbá kan náà la jọ ń sọ. ní àwọn ọlọ́tẹ̀. àwọn ọlọ́tẹ̀. àwọn ọlọ́tẹ̀. yorùbá kan náà la jọ ń sọ tẹ́ bá hmm. gbọ́ nǹkan kan tí ò da ah, bọ̀bọ̀ mo dẹ̀ gbọ́ nǹkan báyìí o. Hmm ṣé lóòótọ́ ni. àwọn nǹkan tó ah, ṣẹlẹ̀ sẹ́yìn kò fi ní ṣẹlẹ̀ mọ́. sẹ́yìn kò ní fi ṣẹlẹ̀ mọ́. tọ́ra àwọn èyí bí ó bá dùn ibi ó bá dùn náà wọ́n wá láti dàrú. ibi tí mo mú ọ̀rọ̀ mi gangan lọ ah bàbá kò rí bẹ́ẹ̀ o ntẹ́bi bó ṣe jẹ́ o bó ṣe jẹ́ lélẹ̀ bọ́rọ̀ ṣe jẹ́ lélẹ̀ ọ̀dà ibà hmm. ah, Sunday ibà Gani ẹjọ mo gbọ́ nǹkan báyìí wọ́n ní wọ́n lẹ̀ bú mi wọ́n lẹ̀ bú ya mi wọ́n ní nǹkan báyìí. Ah, ebi ya ìyá gbogbo wa náà ni ọ̀rọ̀ kan ló ló fa ọ̀rọ̀ tí mo fi dárúkọ yẹ báyìí báyìí báyìí. Mm, mo kò wé ní ah, àmì mọ̀ pé sẹ́mi bí ológun ọ̀rẹ́ lẹ́yìn sọ. bẹ́ẹ̀ ni mm. nítorí òun ló máa jẹ́ kí ẹsẹ̀ Yorùbá rinlẹ̀. ló máa jẹ́ kẹsẹ̀ Yorùbá rinlẹ̀. bẹ́ẹ̀ ni ah, nítorí alágbára méjì tó ti dúró yìí tó ti jọ tó ti jọ ṣọ̀kan yìí tó ti jọ ṣọ̀kan ẹnì kẹta ta ń wò gẹ́gẹ́ bíi pé òun náà tún lẹ́nu lórí àwọn àwọn àwọn ọmọ tiẹ̀. ní aspect ti wọn. ní aspect ti wọn tó jó ní mọ́tò. Mm. tó bá ti rá àwọn méjèèjì. tí wọ́n dúró. tó dúró kò sí ni wọ́n á join wọn. wọ́n á join ni. wọ́n á join wọn. Mm. wọ́n á join ni wọn. tán bá a jẹ́ pé ilẹ̀ yorùbá ó ti fẹ́ máa gbàkóso nìyẹn. bẹ́ẹ̀ni irú bọ́n ṣe dúró yẹn tán bá wá join ni wọn tán tó wo òǹdó pé ẹ ta ló burú lóǹdó títí bẹ́ẹ̀ náà dìde títí bẹ́ẹ̀ náà dìde tóun náà join ni wọn. tóun náà join. wọn àti ẹ̀gbọ́n náà nípa láti mọ wo tòǹdó nítorí wọn fi mú Lagos State ok tó bá fi lè team up Lagos State tìbàdàn tọrọ wọn yẹra wọn tí Lagos bá fi lè darapọ̀ mọ́ ààrẹ àti olóyè Sunday Igboho Sunday Igboho sì ni àti Ìbàdàn ló ti Ìbàdàn ti ṣẹ̀ wá Ìbàdàn Ifẹ̀ ààrẹ Gani Adams táwọn yẹn bá fi lè team pọ̀ báyìí ah. ìlú yòókù ah, Ọlọ́run bá wa tó yòókù hmm. ṣùgbọ́n kọ́mọ́sí ìgbàgbé pé ọlọ́tẹ̀ ó tún jáde. <laughs> ibi tí mo mọ ọ̀rọ̀ kọ̀ọ̀kan lọ nìyẹn. ọlọ́tẹ̀ tó lè jáde. ọlọ́tẹ̀ máa jáde. nínú ọ̀rọ̀ yorùbá àárọ̀ ọlọ́tẹ̀ tí ó jáde lótú. ọlọ́tẹ̀ pọ̀ yorùbá ni. ẹ wá dákun ṣé wọ́n fọ̀tẹ̀ sí àwa yorùbá ni. àwọn ọlọ́tẹ̀ náà bẹ̀ ni pé torí ta jẹ. torí ta kàn jẹ. èyí bàbá wa Sunday Igboho sọ a lọ gbé kalẹ̀ fún bàbá wa Gani Adam. ẹni pé bó ṣe rí jù ní tó fi bẹ̀rẹ̀ sí tàùn síra wọn. nígbà tí wọ́n fi sùúrù tó. tí wọ́n fi sùúrù tó torí mo eh, sọ pé àwọn tí bí máa gbọ́ tẹ́lẹ̀ wọ́n á sọ fẹ́lẹ̀ àwọn tí bí máa gbọ́ tẹ́lẹ̀ wọ́n á sọ fẹ́lẹ̀ àwa di pé sèmi ló ń bá wí. àmọ́ nǹkan kan tún wà tí mo tún notice. ok ok kọ́ máa wà jẹ́ kí ìgbéraga. ìgbéraga. Hmm. lóòótọ́ ìkan jù kan lọ àwa mẹ́ni tó jù àwa ò lè sọ pé nìkan lójú àwa ò lè sọ pé yànkan lójú hmm. àmọ́ kéèyàn kan máa wò pé. ṣùgbọ́n amẹni tó jù amẹni tó jù ṣùgbọ́n kò tọ́ sí wa lẹ́nu láti sọ pé ní báyìí lójú. Ah, àmọ́ àmọ́ kò tọ́ hmm. nítorí ti Elédùmarè. ẹni tó jù kò gbé agbára lẹ̀. kò gbé agbára lẹ̀ èyí tó dẹ̀ kéré náà kó má rò pé òun kéré kó má tún wò pé òun kéré ó tóbi wájú elédùà kó wá wò pé èyí tó jù yẹn kó wá wò pé tó bá gbọ́ nǹkan kan kó jọ kó pe ibi tó bá ṣẹ̀sìn gbé àti ah, hmm. tí mo gbọ́ lélẹ̀ ibi tí mo gbọ́ lélẹ̀ hmm, yìí ṣé lóòótọ́ ni ah, bàbá kì í ṣe bẹ́ẹ̀ yẹn. Ah, ọ̀rọ̀ ńlá la sọ lé nìyí o. àmọ́. ayé bàbá àmọ́ ẹni tó jù àmọ́ ẹni tó jura wọn lọ. bọ̀ kò tọ́ sáwà lẹ́nu láti sọ. ṣùgbọ́n kò tọ́ sáwà lẹ́nu láti sọ. ó dàbí ọ̀rọ̀ tá a sọ lánàá ń pa pé àwọn olórí ẹ̀sìn. bẹ́ẹ̀ni. tàbí olórí nǹkan kan. tàbí olórí nǹkan kan. kò ó yẹ kán slow díẹ̀ láti máa sọ pé ní báyìí ni mo tẹ̀lé. ẹni báyìí mo fẹ́ tẹ̀lé ẹni bẹ́ẹ̀ mo fẹ́ dìbò fún. mo fẹ́ dìbò fún tẹ́yẹ̀ bá ti jẹ́ ẹni tó darí eréà kan ẹni mímọ̀ ẹni mímọ̀ tó gbajúmọ̀ òjíṣẹ́ ọlọ́run tó gbajúmọ̀ àbólóore. tó wọ́n èrò nínú ìjọ gbogbo àwọn tó mm. kó sínú ìjọ wọn lè sùn kẹ́ kọrí síbi kan náà. kò pọ́síbù ó yẹ kó kó yẹ kéèyàn slow díẹ̀ láti máa sọ pé. ẹni báyìí ni màá dìbò fún ẹni báyìí màá ṣe fún. láfi sọ pé níṣẹ́ báyìí. ó lè dàjọ́ rú ó lè dẹbi rú ó lè dorílẹ̀-èdè rú. Hmm. tàbí tá a bá sọ ọ́ sìn ẹ dàgbù tá a bá sọ ọ́ sìn pé àwa o láàrin ààrẹ Gani Adams àtolóyè Sunday Igboho amẹ́ tó jura wọn lọ ṣùgbọ́n kò tó sáwọn lẹ́nu láti sọ àwọn èèyàn mọ̀ rò pé ẹni báyìí ni tààlà pé tààlà sọ fún yín tààlà wà dàkọ fún yín ẹ dàkọ sáà dàkọ yẹn ni ṣùgbọ́n amẹ́ tó jù ẹni tó jù kò gbàgbára lẹ̀ ẹni tí kò tó ẹni yẹn kò náà rò pé agbára tèmi náà ẹ̀jẹ̀ ń gbélé ká rò pé gbogbo wa Queen of England ó ti kú o ǹjẹ́ ẹ mọ̀ pé ìyá àṣàlí. ìyá àṣàlí dẹ̀ ju gbogbo wọn. <laughs> ìyá àṣàlí ti lulẹ̀ o. ìyá àṣàlí dẹ̀ ju gbogbo wọn lọ. torí n tá àmọ́ la mọ̀ mo láìkọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó dá wa lójú pé ìyá àṣàlí ó ju àwọn méjèèjì lọ. ó ju àwọn méjèèjì lọ. ó àwọn méjèèjì lọ ní gbogbo nǹkan. <laughs> ní gbogbo nǹkan. ìyá àṣàlí dẹ̀ ti lulẹ̀. Ah, ìyá àṣàlí dẹ̀ ti wà lulẹ̀ lẹ́wà yẹn. so ohun tó fi mú ìyá àṣàlí ti pé gbogbo agbára ayé ọwọ́ wọn ló wà báyìí. bẹ́ẹ̀ni. màmá òun mú nǹkan kan lọ ẹni ó jù kó gbẹgbàrà lẹ̀ ẹni tí ò tó ẹni yẹn kó náà gbẹgbàrà lẹ̀ kájọ wá fọwọ́sowọ́pọ̀. Ah, nǹkan báyìí ni mo gbọ́ o sóòótọ́ ni báwo ló ṣe jẹ́ ah, bó ṣe jẹ́ bó ṣe jẹ́ lélẹ̀ àkódà hmm. ah, kò sí wàhálà tó bá dẹ̀ jẹ́ igun kejì náà ni bàbá nǹkan báyìí ni mo gbọ́ òun lélẹ̀ ẹ gbọ́ ṣé lóòótọ́ ni kò bí mi nù mo kàn ní. àmọ́ kàn ní bí bí àdéhùn tá a ṣe fúnra wa pé àmọ́ bíra wa léèrè. torí àwọn ah. ọlọ́tẹ̀ wọ́n á dìde. bí n ta yé bọ̀bọ̀ sọ pé àwọn ọlọ́tẹ̀ á sì dìde. wọ́n á dìde. kò síbi tí Yorùbá wà nílé àgbáyé tí ó sọ tẹ̀m̀bẹ̀. ebi tiwa náà là ń kojú Ghana yìí. bẹ́ẹ̀ni kò síbi tí Yorùbá wà. kápẹ́ ọ̀tẹ̀ kápẹ́ ọ̀tẹ̀ mọ́ pààyàn ni àbájikú. bẹ́ẹ̀ni adúpẹ́ tiwa. ṣùgbọ́n adúpẹ́. ọ̀pẹ ni vélé dùnmọ́. so àwọn olóríwa méjèèjì yìí kán gbáradì pé ọlọ́tẹ̀ ń bọ̀ o. kán ti gbé kán ti mọ̀ yẹn dájúdájú. kán ti gbáradì pé ọlọ́tẹ̀ ń bọ̀. ṣùgbọ́n torí tán gbé dání tán fẹ́ ṣe òun ni káwọn olórí wa méjèèjì kan kọjú sí. nìkan kọjú sí hmm. ọ̀rọ̀ ńlá ni ojú wo lẹ ti rí sí ọ̀rọ̀ arákùnrin kan tó jáde njó ní jíjáde tó jáde ó ní ipò ààrẹ ọ̀nà kakanfò ó ní kò tọ́ sí ààrẹ <laughs> àwọn ti rí ẹni tó tọ́ sí ah. ló ń kálukú bá ti ganú lẹ̀ pé ta ló tọ́ sí o ta ló tọ́ sí káwé ẹni tó tọ́ sí o. ìgbà tí yóò dàkọ́ ẹni tó tọ́ sí bí ọ̀rọ̀ ọlọ́tẹ̀ tẹ̀ sọ lẹ́ẹ̀kan a lè fẹ́ ríro ẹni ẹbí ọlọ́tẹ̀ ló bá ní ipò ààrẹ yẹn o òun ọ̀rẹ́ lómi gbogbo àgbáyé tó tọ́ sí mọ́ pé so ní báyìí báyìí báyìí gbogbo àwọn ọba náà ràn jáde ǹjẹ́ tiẹ̀ dákọ̀ ọba méjì bóyá tiẹ̀ máa dákọ̀ bí ọ̀ní ọ̀fífì àbúlúbàdàn ààrẹ Gani Adams ò ní jẹ́ pé olóyè Sunday Igboho ló tọ́ sí o. àwo àwo ààrẹ bí ọlọ́tẹ̀ ọlọ́tẹ̀ ni torí wà tó bá ń sọ pé ibà eh? Gani Adams kò tó eh? kò tó lẹ́tọ́ fi ń jẹ ààrẹ ọ̀nà ààrẹ ọ̀nà kakanfò òun fi ṣẹ́ ránṣẹ́ padà sí ọba àná tó wàjà aláàfin tìlú Ọ̀yọ́ pé nǹkan ṣe wọn mọ tán ṣe nu. káti ẹ̀ wá pé kò wá tọ́ sí wọn lóòótọ́ tán wá fẹ́ gbà ó wà ààrẹ nìkankan. kò wá sọ́ba kankan tó lè jáde sọ. kò sẹ́ni kankan rírọ̀ kò wá sẹ́ni kankan tó fẹ́ gbé fún mọ́ àfihàn ní iṣu. ní iṣu Eh, èmi ò wá tún wá ní wọ ẹni yẹn gẹ́gẹ́ bí ọlọ́tẹ̀. láyé bàbá fi ni irú àwọn eléyìí ká má wò bí ọlọ́tẹ̀ ọlọ́tẹ̀ ni. ẹ bá jẹ́ kémi tí wàá wò bí ọlọ́tẹ̀. ẹ sá gẹ́gẹ́ bí lápàdọ̀ ti yín. ìlú gángan tọ̀dọ̀ tèmi <laughs> òun sọ opinion tiẹ̀ ni àmọ́. opinion burúkú. àwa ní tẹ̀lé opinion tiẹ̀. <laughs> ọ̀rọ̀ ẹ̀ dá ìmọ̀ràn ẹ̀ dá kò ṣe tẹ̀lé kò ṣe tẹ̀lé. ayé bàbá ìmọ̀ràn rẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ò dá àmọ́ kò ṣe tẹ̀lé. kò ṣe tẹ̀lé tó ń gbé fa sọlẹ̀ òun gbé fa ó gbé jọlẹ̀ torí wọ́n ifá sọ fún pé ẹ gbà lọ́wọ́ ẹgbẹ́ tọwọ́ bí o. àdéjọ́jà àdóyàn ni pé. olóòtú ẹ má bínú ká má ṣe gbàgbé pé kì ṣe ẹni nìkan ló sọ bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jẹ́ followers baba Sunday ọ̀pọ̀lọpọ̀ wọn ló sọ bẹ́ẹ̀ o wípé Ààrẹ Ọ̀nà Kakanfò wípé Sunday Igboho ló tọ́ sí nítorí pé òun lẹ́nu tó ń jà fún ìran Yorùbá ìgbà ibo ni àwọn náà wà nígbà tí eh, ààrẹ tọ́njà tọ́njà tọ́njà nígbà yẹn tọ́n kó pc lẹ́yìn tó fi ń kojú àwọn fúlàní ara wọn tó fi ń jà kiri gbà nígbà yẹn ibo làwọn náà wà àmọ́ ẹ má kò tọ́ sí wa lẹ́nu kò tọ́ sí wa lẹ́nu <laughs> hmm. àárín yẹn àárín yẹn kò sí kó má ṣẹlẹ̀ nítorí ó dàbí politics náà ni tabaréyàn kan ládùúgbò tó ń ṣe tó ń ṣe dáadáa tó ní ẹ wá pọn mi ọ̀fẹ́ o mo ti ṣe omi ọ̀fẹ́ sí yín o ẹ bá mi la gọ́tà yìí o kò ní kọ gbogbo wa yìí náà la máa dìde pé ó dàbí pé chairmanship máa tọ́ sẹ́ni yìí o ṣé ìjọba wá sọ pé chairman tó wà mẹ́ kò mọ tó ṣe kò mọ tó ṣe so gbogbo yẹn ọ̀rọ̀ ẹlẹ́ran ara lásán ni kakọ̀ kakọ̀ kakún pé ọ̀rọ̀ èèyàn ni òun la ṣe ń sọ wípé ní sísowọ́pọ̀ tó ti sowọ́pọ̀ yìí kó má jẹ́ kí alàgàtà kó wà ìmọ̀ràn tí ẹ mú wá yẹn dà pé kán fi ọkàn láti má gbọ́rọ̀ òkèrè láti mọ̀ pé ọlọ́tẹ̀ máa wá kán lè má jẹ́ kókó sí wọn láàrin. bẹ́ẹ̀ inú àwọn yorùbá náà dẹ̀ dùn wípé bàbá wa Ìbà Gani Adams àti bàbá wa Sunday Igboho tó jẹ́ yorùbá agitator wípé wọ́n ti fọwọ́sowọ́pọ̀ inú àwọn yorùbá ó dùn pé à ní táwọn bàbá méjèèjì tẹ́bí fọwọ́sowọ́pọ̀ yìí o nǹkan tó dáa yóò jáde ńbẹ̀. Hmm. a jẹ́ pé tó a ti fìmọ̀ràn lẹ̀ fáwọn bàbá wa méjèèjì ẹjẹ́ àfi ọ̀rọ̀ àwọn asù ẹjẹ́ àfi káàdì gbogbo tá a gbé wá ẹjẹ́ àfọ̀rọ̀ àwọn asù ẹjẹ́ àfi káàdì rẹ̀ ńlẹ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé àwọn àjọ asù wọ́n ti wà ńlé lẹ́nu ìyanṣẹ́lódì wọn láti bí ọjọ́ mélòó kan nígbà tó lọ́wọ́ wàá ṣe bọ́n ṣe ń béèrè fẹ́tọ̀ tán béèrè fún gbogbo ẹ̀ tán ń béèrè fẹ́tọ̀ tán béèrè fún gbogbo ẹ̀ la gbọ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gbé àwọn àjọ asù lọ sílé ẹjọ́ ọ̀rọ̀ wọn ò fẹ́ pààyàn lẹ́rìn àwọn àjọ asù tí wọ́n ń béèrè ẹ̀tọ́ lọ́wọ́ ìjọba làbá gbọ́ pé ìjọba o wọ́n ti gbà wọ́n ti gbé lọ sílé ẹjọ́ ká mu láti bẹ̀ torí one by one ọ̀rọ̀ bíi méjì sí mẹ́ta ló wà pọ̀rọ̀ asù eléyìí tá a máa discuss níbí ojú wo lẹ kọ́kọ́ fi wò ó ṣé kìí ṣe pé ẹni tó jẹ̀bi ó tó yára gbé ẹni tó jàre lẹ́jọ́ ni àbí bò ló ṣe lápọ̀dọ̀ ti ayé bọ̀bọ̀. bá a ṣe máa ń sọ wípé tá a bá gbèlú gángan dání ibi tó kọ sí ẹnìkan yọkọ yìí síbò mi. àwọn ìjọba tí wọ́n gbé àwọn ìjọ àsùn lọ sí ilé ẹjọ́ yóò ní táwọn náà rí tá a fi gbé wọn lọ sí ilé ẹjọ́ torí tá ń wo gbogbo tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà àti táwa náà ń gbọ́ àwọn kan tiẹ̀ tún dìde nínú àwọn tó jẹ́ lẹ́tọ́rà tó jẹ́ ara àwọn àsùn tó sọ pé ẹ jẹ́ ká wọlé padà o ẹ jẹ́ ká wọ iléèwé padà ipe ìjọba ti ní ká wọlé padà tí adẹ̀ ń kọ̀ sí òfin ìjọba pé a ní wọlé dìgbà tí wọ́n bá tó sanwó ilé ẹ̀kọ́ owó àwọn òṣìṣẹ́ àwọn lecturer ọ̀nà bí tèmi tí wọ́n ń gbé wò ni pé àwọn ìbóyá àwọn ìjọba náà ń dúró pé tí àwọn lecturer bá wọlé padà àwọn ò ní dá wọn lóhùn àwọn lecturer náà dẹ̀ ń dúró pé tíjọba ò bá dá wọn lóhùn àwọn ò ní wọlé. Mm tabadẹ ń wo ikọ̀ méjèèjì yìí ìyá à ń ba ọjọ́ ọ̀la àwọn ọmọ wa jẹ́ ni nípa ìgbọ́rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn òṣìṣẹ́ ah, wọn gbọ́rọ̀ ìjọba yé ìjọba náà wọn gbọ́rọ̀ àwọn òṣìṣẹ́ yé àwa méjèèjì ó wá dàbí pé tí erin méjì bá jà koríko tó wà ń bẹ̀ koríko tó wà ń bẹ̀ níyà rẹ̀ ó jẹ. ẹ ṣùgbọ́n ayíbọ̀bọ̀ tẹ́ ẹ bá jẹ́ lẹ́kítọ́rà kápẹ́yìn ni ẹ jẹ́ bí alága fún àjọ asuu ẹ̀tọ́ yín tẹ̀ ń béèrè yìí wọn dáhùn bóyá ìjọba wa ìjọba wa wò pé tẹ́ ẹ bá wọlé ṣe é pé ibi tán ní tẹ́ ẹ bá wọlé sí yẹn ibẹ̀ náà lẹ ti wà tẹ́lẹ̀ tẹ́ ti ń béèrè ẹ̀tọ́ yín ṣáàlì sọ pé ó yẹ kí àjọ wa sùn kan wọṣẹ́ padà nìkan bóyá ìjọba máa dá wọn lóhùn létà tá a bá ní yóò dá wọn lóhùn tí yóò dá wọn lóhùn máa ń kọ́. ní apá ọ̀dọ̀ tèmi ò fún béèrè tẹ̀ yẹn tí máa jẹ́ olórí àwọn asuu. Hmm. nígbà tíjọba ti ní nídúró pé kí wọ́n wọlé padà káwọn tó dá wọn lóhùn káwọn tó sanwó wọn bí alága àwọn asuu awo ẹ ṣe bí wọ́n ní tá bá fẹ́ ṣe bí ọ̀bọ ìpè tá a fẹ́ mọ̀ bá ká ṣe bí ọ̀bọ ni. ká ṣe bí ọ̀bọ. a wà báwọn ìjọ asuu sọ̀rọ̀ pé ẹ jẹ́ àwọlé wíwọlé tá a fẹ́ wọlé yìí ó wà lọ́kàn tiwa àti gbogbo àwa tá a jó ṣiṣẹ́ pé ẹ ká fún wọn ní oṣù kan ìyẹn láàrin wa ẹ jẹ́ àwọlé káwọ́ bóyá wọ́n dá wọn lò ṣùgbọ́n tá a bá wò ní oṣù bíi mẹ́rin márùn-ún sẹ́yìn báyìí nìsín mm. ọ̀rọ̀ pé ẹ̀ wọ́n dá wa lóhùn wọn ò ní dá wa lóhùn ibẹ̀ la wà títí di àkókò yìí tá a sì wà nílé ǹjẹ́ ṣe fẹ́ sọ fún wa wípé gbogbo ìgbà tá a fi wà nílé yìí tíjọba bá dá wọn lò ṣé wọ́n san gbogbo owó ipe wà nílé ni. Hmm. ní gbogbo oṣù tó ti wà nílé ṣé tíjọba bá ṣàfẹ́ dá wọn lóhùn tó máa wọlé padà ǹjẹ́ ìjọba àpapọ̀ ṣé wọ́n dá wọn lóhùn àwọn ìgbà tán wà létọ́jú kò sí ṣé wọ́n sanwó fún wọn. ó mìíràn pé tí wọ́n bá lọ tí wọ́n bá lọ dá wọn lóhùn gbogbo àsìkò tí wọ́n fi wà nílé àwọn náà tó dọ́gbọ́n lùsì díẹ̀. àwọn àwọn àwọn ko àwọn òṣìṣẹ́ ọ̀dọ́gbọ́n lu sí àwọn ọmọ ilé ìwé láti báyé wọn jẹ́. owó oṣù ńkọ́. owó oṣù wọn àgbà pé. ṣé gbogbo oṣù mẹ́fà tẹ́ fi yẹn ṣe lódì. gbogbo ẹ̀ ló máa gbà. Ah. ìjọba lè dúró pé àwọn ò ní san o. torí pé ìtàn ti wọ́ra wọn lọ ilé ẹjọ́ yìí ìjọba gan lè sọ pé ibi tí mo wá ibi tí mo wá ń lọ nìyẹn pé tó bá fi lè jẹ́ pé ìjọba ò ní fún wọn lówó oṣù mẹ́fà méje tán fi wà lé báwọn akẹ́kọ̀ọ́ ṣe lose làwọn fúnra wọn náà tó lose. tàwọn lecturer sì rẹ̀ ebi lecturer làwọn wọ́n ti báyé àwọn ọmọ jẹ́ ni. Hmm. ọ̀pọ̀lọpọ̀ mi ló sọ pé oṣù méjì ló kù fóun kóun fi ṣe tán. kóun fi ṣe tán ó dẹ̀ ti ń lo oṣù kẹjọ lọ báyìí lẹ́nu ìṣẹ́ṣẹ́lódì. líle tó yẹ kó tiẹ̀ ti máa. Ah. káwá wo oṣù bíi méje mẹ́jọ tán ti ń lò lọ ó tiẹ̀ láwọn òbí sọ pé ẹ̀rù ń ba wọn táwọn bá ti ń lọ síbi iṣẹ́ lówùúrọ̀ pé àwọn ọmọ làwọn fi sílẹ̀ yìí ìjà wọn tiẹ̀ mọ́ tán ń ṣe lẹ́yìn àwọn káwọn tó dé láti ibi iṣẹ́. ìjínigbé tó wà ń bẹ nínú ìlú tó díje babjé ọ̀rọ̀ rẹ o hmm. ojú wo lẹ́yìn fi wo gbígbé tí ìjọba àpapọ̀ because àwọn asu ló ń béèrè fẹ́tọ̀ ìjọba ló tún gbé wọn lọ ilé ẹjọ́ ojú wo lẹ fi wo ọ̀rọ̀. sẹ́rí ojú tèmi fi rí asu wọ́n ń ṣe mistake gan hmm. Hmm, wọ́n ṣe big mistake ní tí bòdè fi sọ pé wọ́n ṣe big mistake ni pé nígbà tíjọba ti sọ yìí pé ẹ wọlé padà a máa dá yín lóhùn. ẹ wọlé ẹ wọlé kẹ fún wọn ní bí oṣù kan sóṣù méjì tí wọn bá dẹ̀dá yín lóhùn ẹ tún ẹ jẹ́ kọ́ mọ̀ pé ìyanṣẹ́lódì. ó tẹ̀wájú o. ok gbogbo time tẹ ti wá wéèsì yìí ń sìn tíjọba bá wá padà dá yín lóhùn ṣe lè dá owó aago padà kẹlọ gbogbo time tẹ ti wéèsì ṣe lè mú padà wá. ṣe lè dá padà àgàgà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n akẹ́kọ̀ọ́ hmm. ní tí mo ní asu ń ṣe mistake nìyẹn then ìjọba tó gbé wọn lọ sí ilé ẹjọ́ ìjọba ò jẹ̀bi o hmm. torí ìjọba náà fẹ́ jà fún gbogbo àsìkò tí wọ́n ti tí wọ́n ti waste lórí àwọn akẹ́kọ̀ọ́ hmm. so hmm. wípé ìjọba gbé wọn lọ sí ilé ẹjọ́ wọn ò jẹ̀bi rárá ìjọba ò jẹ̀bi bí ìjọba ò jẹ̀bi so táwọn náà bá máa fara gbọ́ oṣù mẹ́fà yẹn pé táwọn náà fi yọṣẹ́ lódì wọn ò ní gba kọ́bọ̀. torí mo ṣe ń wò ó ayé kọ́mọ̀ jẹ́ kí ibi tọ́rọ̀ ilé ẹjọ́ wọn máa padà já sí nìyẹn. ibi tó máa já sí nìyẹn. alájẹ jẹ́ káwọ́ báyìí káta sọ pé wọ́n lọ sí ilé ẹjọ́ wọ́n kò ní ẹjọ́ wọ́n níjọba yóò sanwó àwọn òṣìṣẹ́ fún oṣù mẹ́fà yẹn kí wá ní èrè àwọn àwọn student tó ti wà nílé fún six seven months kí lè rí àwọn tó jẹ́ pé oṣù méjì wọ́n fi graduate. ẹlòmíì ti gbàgbé matric number. ah ó di gẹ́gẹ́ ó dùn mi. ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ti lóyún ọmọ mi ti lóyún ọmọ mi ti lóyún àìmọye àwọn ọmọ tó ti lóyún kábàdé gbàgbé pé àsìkò rally àsìkò rally ló ń bọ̀ yìí. àsìkò rally owó tó bá dé dilẹ̀ lè ṣubú bẹ́ẹ̀ ṣe. ṣé àwọn ọmọ tó jókòó sílé tí wọ́n ṣe nǹkan kan táwọn olóṣèlú bá dé tó bá ń wọlé lọ ya ilé kan lójúlé kejì pé a ah, mm. rally wà ń lẹ o wọ́n máa fún yín twenty thousand naira ọmọ wo ni ò ní jáde ẹlẹ́yìn ah, wo twitter ní ìgbà bẹ́ẹ̀. ọmọ yẹn kọ mo capture kan ìbọn yẹn kọ pé thank you asu now i become a cook. ah ọkọ̀ àrí. O di ó ti ń ta oúnjẹ ta ní tiẹ̀. lọ́ba di gẹ́gẹ́ bíi táyé bọ̀bọ̀ sọ pé. asu strike ló mú ọmọ kan lóògùn mọ̀ṣọ́ tó yẹ àwọn ajínigbé tán gbé lọ. tó gbé lọ. àtọ̀gẹ́ tọ́bi padà wò ah. strike ni. asu strike ni bóyá ilé ìwé ni ìwà wà lásìkò ìgbà yẹn o. ọmọ jókòó lé kò fẹ́ jókòó lé ló fi wáṣẹ lọ sóòtẹ́ẹ̀lì. lọ sóòtẹ́ẹ̀lì àtọ̀gá tó lòtẹ́ẹ̀lì àtọ̀wé ọlọ́mọdé àlejò tẹ̀lé pọ̀ náà. kálọ́mọ́ wà lé ìwé ni kò ní sọ pé òun so ìjọba ò jẹ̀bi pé wọ́n gbé wọn lọ sí kọ́ọ̀tù rárá wọ́n ti ṣe wọ́n ti kí àṣejù bọ́ kárí là ń sọ o là ń sọ àmọ́ ọ̀pọ̀ wọ́n ti kí àṣejù bọ́ àṣejù ti mm. lọ́dọ̀ tèmi o ó ti fẹ́ mọ̀ dàṣejù ó ti di àṣejù pé bọ́ọ̀ náà bímọ ìròyìn ọ̀hún jáde láàárọ̀ yìí àbí lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn ni wọ́n nílé ẹjọ́ tó ń gbọ́ ẹjọ́ láàrin ìjọba àpapọ̀ nàìjíríà àtẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fásitì tá a mọ̀ sí asu nílùú àbújá wọ́n nígbẹ̀jọ́ tó wáyé láàrin wọn wọ́n ní wọ́n tún ti sún sí iwájú o títí di ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án tá a wáyé ìjọ wo lọ di nineteen ọjọ́ monday kọ́ yẹn ọjọ́ monday ò ní nineteen wọ́n ní wọ́n ti sún gbẹ́jọ́ yẹn wọ́n náà ti sún padà sí ọjọ́ monday ìròyìn wa tẹ̀wájú ó nílò ní ọjọ́ ti friday òun ní ilé ẹjọ́ ti ní òun ní ilé ẹjọ́ ló sọ pé àwọn yóò dá ẹjọ́ yẹn gan pé wọ́n ní ni yóò bẹ̀rẹ̀ ìjọba àpapọ̀ wọn náà gbé àjọ asùn lọ sílé ẹjọ́ bá a ti sọ tẹ́lẹ̀ wọn ní látàrí ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ tí wọ́n wà tí wọ́n gùn lé láti nǹkan bíi inú oṣù kejì ọdún 2022 tá a wà yìí ìjọba wa kọ ìwé ìpẹ̀jọ́ sí ilé ẹjọ́ láti dáwọ́ ìyanṣẹ́lódì yẹn dúró títí di ìgbà tí ilé ẹjọ́ yóò gbọ́ ẹjọ́ tí wọn yóò sì ṣe ìpinnu fún ìgbésẹ̀ tó kàn hmm. wọ́n ní ìjọba kọ̀wé sí ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ pàṣẹ pé kí ìyanṣẹ́lódì yẹn kó dúró. kó dúró. tá a bá wò ní apá abẹ yẹn ìyẹn túmọ̀ sí pé àwọn ìjọba gan wọ́n ń jà fáwọn àwọn ọmọ ilé ìwé tá a bá wò láti apá abẹ yẹn nítorí pé tán máa ń dákẹ́ lọ báyìí wọ́n lu ọdún kan nílé o ìgbà tó ti ń lo oṣù mẹ́fà yìí wọ́n lu ọdún kan nílé tíjọba ò bá tẹra mọ́ àwọn òṣìṣẹ́ yìí kódà ọ̀rọ̀ tá à ń sọ yìí wọ́n ní ọ̀rọ̀ ti fẹ́ mọ́ fagbásgbòs láàrin àwọn agbẹjọ́rò ìjọba àtàwọn agbẹjọ́rò ti yasù ìgbà tí ìròyìn yẹn là kalẹ̀ wọ́n ní ní ti àwọn agbẹjọ́rò asuu wọ́n fẹ́ kí ilé ẹjọ́ sún ìgbẹ́jọ́ ọ̀hún síwájú kó tó gùn sí àmọ́ àwọn agbẹjọ́rò ti ìjọba wọ́n ní ẹ kọ̀ jálẹ̀ pé àwọn kò gbà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún ilé ẹjọ́ pé kò nílò kí wọ́n sún ìgbẹ́jọ́ náà síwájú nítorí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì asuu yìí wọ́n ló jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ó nílò àkíyèsí ní kíákíá tó sì kan gbogbo ìlú gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n ní ṣe ni adájọ́ tó dá ẹjọ́ náà adájọ́ Polycarp Aman wọ́n ní ló tójú bọ gbogbo ọ̀rọ̀ náà tí wọ́n gbé wá sí iwájú rẹ̀ pé gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí o ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án twenty twenty two ó àwọn ọ̀dà àwọn lọ́ọ̀yà sáforíkorí ó túmọ̀ sí pé ibi tọ́rọ̀ dídúró yìí tabala wa abẹ́rán wí ẹ̀jẹ̀ abẹ́rán náà wí ìjọba náà ìjọba náà ń gbọ́dọ̀ wọn náà gbọ́dọ̀ tún ń ru tàwọn aṣọ náà lẹ́gbẹ̀ẹ́ kan téèyàn bá bímọ tó ya ọmọ alágídí ń gbà mí ó yẹ kí onítọ̀ náà rò pé ọmọkọ́mọ lọmọ yìí o ẹja fúnjọba náà mọ̀ràn. láti ọ̀dọ̀ tèmi ìmọ̀ràn tèmi fáwọn ìjọba ni pé wọ́n ní tá a bá fi ọwọ́ tún tá a bá fi bọ́mọ wí ká fi tòsí ká fi fà á múra ìgbésẹ̀ tí àwọn ìjọba gbé bí ọ̀rọ̀ tí kejì mi sọ pé ó dáa ò dáa tó mo ṣe gbé àwọn òṣìṣẹ́ ASUU lọ sí ilé ẹjọ́ nítorí pé kí àwọn ọmọ iléèwé kan fi lè tètè wọlé padà kó mọ̀ di pé àwọn ọmọ wa wọ́n di ọmọkọ́mọ ìmọ̀ràn tí mi ò gbàjọba ni pé ìrànlọ́wọ́ tó bá lè ṣe àánú tó bá lè ṣe fáwọn òṣìṣẹ́ nítorí pé àwọn òṣìṣẹ́ yìí náà olóòtú ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ yìí ni ní ọ̀nà mi o wọn lọ́nà mi wọn lọ́nà mi láti jẹ tó jẹ́ pé ọ̀nà owó oṣù yìí ni wọ́n fi ń jẹun hmm káwọn ìjọba wa kan tún bá wa rò lọ́nà bẹ̀yẹn náà wípé àwọn òṣìṣẹ́ yìí wọ́n lọ́nà mi ò kì í ṣe pọ̀pọ̀lọpọ̀ ló parí iṣẹ́ tán tó tún ní bísíǹsì tó ń ṣe àbí tó ń ṣe tó ní okòwò tó dálẹ̀ o owó owó oṣù yìí owó oṣù náà ni wọ́n fi ń tọ́yàwó lé hmm. àwọn náà fi ń tọmọlé náà fi ń sanwó lé. bíjọba ṣe níyàwó lọ́nà níyàwó bó ṣe bímọ lọ́nà bí. so àwọn ìjọba wa ká wa wá ọ̀rọ̀ kò fi ṣàdá ká bá wa fojú àánú wo àwọn yẹn pé ọ̀nà tẹ̀ bá lè ṣe torí àṣàlẹ̀ sọ pé àwọn àwọn ìjọba náà gbowó oṣù látijọ́ yìí. àbí. àwọn ìjọba ṣáà ń gbowó oṣù. kó lówó oṣù tí wọ́n ti ẹ̀ pọ̀ dáadáa. ìjọba tí ò bá gbowó oṣù ó ti ẹ̀ kẹ́bọ́ gbádà kalẹ̀ pé èmi ò ṣe mọ́ ṣùgbọ́n wọ́n gbowó oṣù wọ́n ń repo sínú ọkọ̀ gbogbo tó máa fẹ́ lọ lásìkò wọ́n ń lọ kọ́ má ṣe gbàgbé pé ibi táwọn náà dé lónìí àwọn òṣìṣẹ́ yìí ló gbé àwọn náà débẹ̀. ó ṣe òṣìṣẹ́ náà ló kọ́ wọn. àwọn òṣìṣẹ́ yìí tí wọ́n bá kọ́ wọn dáadáa wọn àwọn ní wọn ní débi tán dé lónìí. so gbogbo nǹkan pẹ̀lú ẹ káwọn àwọn olórí wa káwọn náà rò pọ̀ mọ́ra wọn pé àwọn òṣìṣẹ́ yìí ọ̀nà táwọn náà fi ń hmm. jẹun nìyí kọ́lọ́mọ jẹ́ kí ọ̀nà tá a fi ń jẹun kó dí mọ́ wa. àmín Ọlọ́run ẹ ṣe wọn hmm. lóòtú. tó DJ Babji. lápá tèmi ẹ ń tèmi rí sí ni pé ìmọ̀ràn méjì lèmi máa gba ìjọba ìmọ̀ràn méjì ìkan ó máa le jù kan lọ. ok alákọ̀ọ́kọ́ kí n kọ́kọ́ sọ èyí tó kọ́kọ́ máa le ni pé. Hmm, ká lè mọ tí wọ́n. bẹ́ẹ̀ni tí <laughs> asuu bá fẹ́ sori kunkun jù hmm. kí federal government ìjọba àpapọ̀ kó gbìyànjú kó bẹ̀rẹ̀ sí ni fún àwọn àwọn lecturers tó wà lọ́ndà wọn tó wà lọ́ndà àwọn senior lecturers. kọ́ fún wọn promotion. kọ́ fún wọn promotion then àwọn secondary teach àwọn secondary school teacher tó jẹ́ senior secondary school teachers àwọn kan wà tó jẹ́ pé wọ́n lọ ń ṣe associate professor ní ní university àwọn yẹn náà kọ́ wo àwọn tí wọ́n lè gbé tó lè promote wọn àwọn kan wà lára àwọn lára àwọn old lecturers Hmm. tó yẹ kó ti retire. ok. àmọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ìjọba kí wọ́n rí nírìí pé inú òfìfo wọn ò hmm. lè fi wọn ò lè fi kọyàn. tẹ́bí bá ń panú tọ́lọ́ ṣe ń polówó kò jọra wọn. kò jọra wọn rárá. Hmm. pé ìjọba náà gbọ́dọ̀ wá. kọjọ nítorí tọlọ́hún kọ́ dá wọn lóhùn nítorí gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí kejì mi sọ àwọn náà lọ́mọ wọ́n ní family wọ́n ní wọ́n sanwó ilé ẹlòmíì ò tẹ̀ tí ẹlòmíì gbóyà <laughs> kò tí ì kọ́lé tọ́ báyìí kọ́lọ́ ah, ilé òrọ̀rùn àti kọ́. <laughs> torí ẹlòmíì báyìí sìn ilé mi rẹ́ǹtì náà lòun náà ń gbé láńlọ́ọ̀dù hmm. yọ lẹ́nu òun náà dáhùn ọmọ ní secondary school láwọn ní university tó ń sanwó òwe tó ń sanwó gbogbo ẹ̀ kọjọ nítorí tọ́lọ́hún kọ́ tètè dá wọn lóhùn a jẹ́ pé ẹ̀ẹ́dàgbére fún fáǹsì ká tó fìpàdé ọjọ́ mi. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń dúró tì wá níléeṣẹ́ QH Radio gbogbo ńlá kí pé ẹ ṣe kó àdúró tì lágbọ́dọ̀ náà òkè gbogbo ètò kù káàtó lórílẹ̀ wa Nàìjíríà yóò bá mu wá sí ìmúṣẹ abímbọ́lá ọlágbájú lórúkọ tèmi tí gbogbo ẹ mọ̀ sí ayé bọ̀bọ̀ ayé kan global kan ayé gbẹ̀ngbẹ̀ náà ni. <laughs> tó ìdíje babuji. ẹ ẹ wo gbogbo ẹni gbogbo ẹni tó gbọ́ wa lé ní. bòbẹ́ nìkan jà wọ́n bá ń kí gbogbo lé. gbogbo ojú tó wò wá ojú yín ní fọ́. etí yín ò ní di. àmín ẹ ibi tó yí ẹ ti ń rówó tẹ ti ń ra dátà tẹ ti ń wò wá ọlọ́run á máa fi ọ̀pọ̀lọpọ̀ á máa fi rọ́pò fún yín bẹ́ẹ̀ ṣe ń nífẹ̀ẹ́ wa ọlọ́run ní yọ̀fẹ́ wa kúrò lọ́kàn yín ẹ̀yin náà ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń bùkún wa tó jẹ́ pé ẹ̀ ń subscribe sórí YouTube wa ẹ̀ ń gbọ́ wa live hmm. lórí Facebook ní ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò wá ọlọ́run a máa fi ọ̀nà lọ́pọ̀ a máa fi bùkún yín. àmín àmín. ẹ ẹ mi ì ṣe sóòru torí <laughs> ẹ ti wò rí amọ̀tí fẹ́ mo ti fẹ́ wọnú. kí ló tẹ̀ mọ́ amọ̀jú sáyé bọ̀bọ̀ ṣé ayé bọ̀bọ̀ ṣe ìtẹ́lẹ̀ ni. mo ti wọnú ẹ̀mí ni <laughs> orúkọ ah, tèmi gan-an babajide ọmọ balógun ni. adásù òdúlẹ̀ nbí nìyẹn. babajide ọmọ balógun dj babs j tó ẹ̀yìn yẹn wa a jẹ́ pé àníri jù báyìí lọ lórí ọ̀rọ̀ ilé ìta gbé wa nígbà bá tó di lọ́la lágbára ọlọ́run ẹ̀ tún máa pàdé wa lórí àkọ́tún ẹ ṣeun Quadri Hamzat olóko tèmi ẹ ṣeun ó dàbọ̀. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́. ilé iṣẹ́ kan ń bẹ tó lálùbáríkà o. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà ayé wá iṣẹ́ wa. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ìròyìn lẹ́kọ̀ọ́. HTV láyé fẹ́ máa gbọ́ o. orin agbódùnmù tó yẹ ti ń gbèsè. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn eré ìdárayá ó ń bẹ̀ lọ. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbígbẹ́ ṣe. QH TV, Accra and beyond.